فإن أفضل الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في السنة أما بعد يا عباد الله إنسان الله تعالى أدعوه وأرسله من العامات الصالح في هذه الأيام العظيمة ان العمل فيها أفضل من العمل في غيرها وكل عامل يجد العمل لقول النبي صلى الله عليه وسلم ما العمل في بأيام أفضل من هذا قال لا قال صلى الله عليه وسلم ولا إلا رجل مخاطر مخاطر بنفسه وماله ولا مجاهد بشيء رواه البخاري وعباد الله من أعظم الأعمال الصالحة في هذا العصر التقرب إلى الله سبحانه وتعالى والدين وهي العبادة الأخرى في يوم النحر وهي سنة مرتبة لقول النبي صلى الله عليه وسلم من ذبح قبل الصلاة ذبح لنفسه وقال صلى الله عليه وسلم من ذبح قبل الصلاة فليعيد أتى الله أتى أهلهم وذلك محمد صلى الله عليه وسلم ẹlẹ́wọ̀n ọlọ́run àti ara lákòókò àwọn ọmọ ọdún èyí tá a máa ń fi lọ́dọ̀ níyá ọdún ńláńlá ọdún tá a máa ń fẹ́ ránṣẹ́ apá ọmọ rẹ̀ lọ. ìmọ̀ mùsùlùmí ẹ̀ẹ́dúnmọ̀ tó wà oṣù láyá ni oṣù àpọ́lé ni oṣù tí gbogbo àwọn ẹ̀dá ọlọ́ àwọn àkópọ̀ náà ẹ̀dá ọlọ́ fún oṣù ọ̀rọ̀ sí ọlọ́ àwọn ẹ̀dá ìjọba gbogbo ẹ̀mí ó bá jẹ́ mi dáadáa ó ti lọ sí ìlọ rí yóò rẹ̀ gbogbo àwọn ọjà ti lọ ọjà ti lọ yóò mọ̀ wọ́n náà ọlọ́run ọjà tó ti lọ́wọ́ ìwọ náà ọ̀rọ̀ náà yà ní lọ́wọ́. nínú àwọn àǹfààní tó ń bẹ nínú oṣù yìí ọlọ́run ní gbogbo ayé tí ẹ bá ti jẹ́ mùsùlùmí gbogbo ayé láti sáàpù bẹ́ẹ̀ ọ̀nà ti hájú ọ̀nà ti hájú àwọn sẹ́kọ̀ọ́ kan táwọn alálàájì máa ń ṣe wà ní káwọn àwọn àti. ìdí abẹ́ bí ẹni tó bẹ́ẹ̀ tayá tó tu lòṣìṣẹ́ àtẹ́lẹ́ jáde wọ́n ní kó lóun kankan kúrò níbi wọn ara rẹ̀ àwọn nǹkan náà rẹ̀ ó ń wọ́n kó bẹ́ẹ̀ eléyìí náà lára àwọn ọ̀gá rẹ̀ máa ń ṣe. nínú àwọn àwọn aláàbí lára àwọn ọ̀gá rẹ̀ máa ń ṣe òun náà ní ìlọsí àwọn ọ̀gá. àràkà gbogbo ẹni hàtì nítorí gbogbo àwọn tí alága ti jẹ ẹnu mi káwọn gbogbo ẹ wọn ṣe nígbà tí wọn bá ti ta ẹ yá bàbá gbogbo gbogbo àwọn ọmọ rẹ ti bàtà ẹ kò jẹ ìjọba ìjọba kan náà ọjọ́ náà máa ń lo ọjọ́ àwọn káwọn àwọn tá a bẹ nílé káwọn ẹgbẹ́ náà ọmọ ẹgbẹ́ yìí dáàbì ẹ lọ káàní ọjà àwọn alágbára díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ bí òsì ẹ̀sùn táwọn ọmọ ti hajj. òsì ìjọ táwọn ọmọ ìjọ àti àbẹ̀rẹ̀ ló tó jẹ́ tó tẹ̀sán ọmọ ọmọ ti hajj. àmọ́ tí báwọn lọ́kàn jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọmọ tí wọ́n ti lónìí nínú àwọn mùsùlùmí ọlọ́wọ́ àwọn tí ìwé fún wọn lọ rán lọ. àwọn ọmọ tó ń lọ lọ ọ̀hún tó ń gba ìgbọ́n ẹ̀fọ́ ọjọ́ bẹ́ẹ̀ nínú tó fẹ́ máa ń ṣe tó kó ti há sí o. ìṣẹ́lá Muhammad sọ̀rọ̀ ọlọ́run àlẹ́wọ̀ sẹ́mìnà. àlẹ́bìnrin bá ti hajj ṣé ẹ̀rọ òkú máa wù ú. wọ́n dá mi lọ́rùn. ọ̀rọ̀ tó ń lọ sí àwọn ẹni tí ẹgbẹ́ náà wọlé ìgbẹ́ tí àwọn ẹni òwú ọ̀pọ̀ sí àwọn ẹni wọ́n ti gbé ìrọ̀. ìyá àgbà yìí yẹ ẹ̀kọ́ àti ọmọ ọ̀rọ̀ tí ó máa ní alákàtà ń bẹ̀rẹ̀. Àdébẹ̀ máa bẹ̀rẹ̀ tó bá mú wọn gbàgbà ilé ìdájọ́ àṣájú mọ̀bọ̀rọ̀. Ẹ̀hájú mọ̀bọ̀rọ̀ lè sẹ̀rẹ̀ ìjọba ìjọba ìjọba. Àdébẹ̀ ló bẹ̀rẹ̀ sọ̀rọ̀ ìjà ìwàlú ọ̀sẹ̀. Àkùsí ẹ̀sẹ̀ ẹ̀ka táwọn ọmọ wọn lágbàlú jáde lágbàlú ẹgbẹ́ bàbá rẹ̀ là káfí wá lọ. Kò sí ìwé òkúta fún ìwé ọmọ hajj mọ́. Àjẹ́rẹ̀ ni. Àdúgbò wa sọ fẹ́ tó gbé ọjà pẹ̀lú ìwé ọ̀gá ti ní òkúrò. Bẹ́ẹ̀ bá gba ní hajj tó ṣe dáadáa tó bá tó báyìí. Nígbà tí ààrẹ fẹ́ lọ pa bó ṣe rí jọ́nà tí ò lẹ́sẹ̀ lọ́kùnrin náà. Ọlọ́wọ́ ń pa ara ń pa àbúrò ìjà àǹfààní. Ẹ̀yin ìbá ti ẹgbẹ́ náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ káfíń ló da gbogbo ẹ̀ tẹ́sí nílẹ̀ tán ẹ̀dá àáfíìkà ẹ̀yìn ló wáfà ní díẹ̀ lọ́jọ́ àràfà ọjọ́ àràfà ló ní ẹgbẹ́ oṣù lọ́wọ́ tí o. báwọn bá bẹ́ẹ̀ nínú àǹfààní díẹ̀ tó ń tẹ́kù jẹ́ ẹ̀rọ àti ìfàṣẹ ìnáwó tó wọn. inú ẹ̀dẹ́ tó àṣẹ tó wà ní mọ̀ ìdáwọ́ tó dà bí díẹ̀ pé pépé òṣèlú ẹ̀dá ẹ̀dá ẹ̀ oní ẹ̀rí ọlọ́jọ́ ọ̀pá àyè ara ní o lábẹ́ ara ní pátá ọ̀sẹ̀fẹ̀. ẹ̀sùn ọdún méjì tayẹyẹ òun náà ní àyè ara ọ̀pá rẹ̀ ẹ̀mẹ́bí sọ bẹ́ẹ̀ ni ọmọ ìlànà àlọ́ ọ̀sẹ̀. ẹ̀sùn ọdún méjì tó bá tà ẹ̀rí ọ̀pá tó gbà dáadáa tó bá tà ẹ̀sùn ọdún méjì rẹ̀. ọdún kan sẹ́yìn

àìsílẹ̀ èyí tó ti dáadáa níbo ọmọ ń ti ọmọ ọmọ ń ti ọmọ nítorí pé ọmọ ń ti ọmọ ń fà pé pé bá tọ́ ẹ̀ ní nígbà tó fà nígbà tó fẹ̀yẹ̀ rẹ̀ ni ọmọ ti bẹ̀ àdébí náà pè é àdébí náà pè é ìgbà tó ṣe àwọn ìgbà tí àdébí náà fún rẹ̀ wọ́n bá wọn kàrí pé pọ̀ nínú àkàrí pé wọ́n ní àwọn tí wọ́n ti sọ ọlọ́run sọ fún pé ẹgbẹ́ tuntun náà rí látọ̀dọ̀ lọ ọgbẹ́ ìgbà tó bá mi àwọn òkú ọ̀rẹ́ ẹ̀fọ́ jíjẹ́ ọ̀pápá tó ń jábọ̀ ọ̀pápá tó ń jíjẹ́ ń gbé nǹkan lẹ́nu ìpápá tó ń gbé tó ń gbé àwọn pamọ́ àmọ́ àwọn tó ń gbé ìpínlẹ̀ bá rí ní. báyìí kọ́lá ló bẹ̀rẹ̀ fún bẹ́ẹ̀ ọjọ́ àwọn pàá bẹ̀rẹ̀ rẹ̀ mo ti gbé àwọn ìdáyà rí ọmọ ìgbà tó ń bọ̀ ọmọ ìgbà tó ń bọ̀ ẹ̀gá ń bọ̀ àwọn ẹ̀sìn kéékèèké òun náà ló parẹ́ fún wa o. ìwọ́n mi kúrò ní ẹgbẹ́ abẹ́rẹ́ ọlọ́run tọ́pọ̀ nípa tí ọmọ ọlọ́run abẹ́rẹ́ ọlọ́run àgbà ọ̀rọ̀ yìí ẹ̀mí ẹ̀kún bẹ̀rẹ̀ náà ẹ̀mí ẹ̀kún ọba nípa ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ wọ́n ti sọ bẹ́ẹ̀ wọ́n ti tó tọ́ àwọn ọmọ àdúgbò Muhammad yà ọlọ́run ẹ̀rí ìtẹ̀sẹ̀ ńlá ọlọ́run àti ẹ̀rí ìtẹ̀sẹ̀ ńlá ẹnu ẹsẹ̀ láti ọwọ́ pàpà lọ́wọ́ owó lọ́dọ̀ yìí ẹ̀sẹ̀ láti ọwọ́ dáadáa ẹ̀sìn máa ń ṣe àwọn tẹ́ dáadáa ìṣòro ọ̀pọ̀ ìṣòro púpọ̀. àwọn tí owó ẹ̀ka ṣe kó tó di àwọn tó lọ wá ìgbàgbé ẹgbẹ́ ara rẹ̀ mú rẹ̀ nítorí pé ẹni bá ti ṣiṣẹ́ dáadáa ní àyè nínú wa rẹ̀ rí àlejò ìwé ìpínlẹ̀ àti ẹgbẹ́ lápá إذا بعد ذلك يجب ثلاثة الجيش والدعاء ويجب ونعمل صالحا قد نصي فقد سمعنا قد أتى إلى أنه وقد تزال في الحمد لله عنده النبي محمد صلى الله عليه وسلم النبي من عمل عملي أفضل منها بهذه النبي يقول لك لك لك ṣé ọ̀pá tó ní ẹ̀ka tó ní àwọn ọgbọ́n yìí ọ̀rọ̀ ẹ̀mú àwọn ìdájọ́ ìwé wọ́rẹ̀ ìhà yóò tún kọ́ alẹ́bí akọmọlẹ́bí wọ́rẹ̀ ìhà àti ìhà ìhà àyàtọ̀ bá jáde lé tó lọ sí ogun tó sì kan síbi àti dúkìá rẹ̀ ìgbà ẹ̀ka ẹ̀ka tó ń kó kálífì náírà nìyí. níwọ̀n tó lọ́wọ́ yìí òun náà lọ́jọ́ ọ̀rọ̀ tó lọ́jọ́ ọjọ́ ẹ̀kú kankan olùkẹ́kẹ̀ wa. Tẹ̀mọ́tẹ̀ tó ní òṣìṣẹ́ ní ẹni tí lọ́wọ́ ọdún tó tó kéèyàn lọ́wọ́ ọdún. Iṣẹ́ iṣẹ́ iṣẹ́ olùṣẹ́ tó lágbára jù. Torí tí ọjọ́ yẹn náà lọ́rùn mẹ́ta. Àwọn tó máa ń bẹ sọ́dọ̀ tí wọ́n ti wà ní háàpì ọjọ́ làwọn ọkọ̀ ẹ̀ ń bá àwọn ẹgbẹ́ wọn láwọn ẹgbẹ́ yàtọ̀. Ọjọ́ o táwọn ọmọ yìí pẹ̀lú ìṣẹ̀lẹ̀ ìgbàlódé ọdún náà. àwọn afọ ní bọ́pá tẹ̀ láwọn apá kan tí wọ́n lọ́wọ́ ẹ̀ ní ìyàtọ̀ ẹ̀rọ lẹ́gbàgbára. àbáwọn kan lára kìí sọ̀rọ̀ ẹ̀yàn àti kìí súnà. ìnàmà ìyá súnà tó mú wa kẹ́lẹ̀. àbáwọn súnà ni kìí súnà ká kàn pa ní ìpìlẹ̀ ọmọlẹ́yìn ẹ̀fọ́ pa bàbá ní àtijọ́ ẹ̀fọ́ ọ̀fẹ́ mi ọ̀. Ètò ìṣẹ́lá Mùhàmmad sọ̀rọ̀ bá wà ní ọ̀sẹ̀dá. Olùmọ̀ ìjọba bá kọ́ sílẹ̀ ọ̀rọ̀ náà. Dáadáa kan lọ sí. Ẹni bá pa wọn ní ẹ̀. Ọ̀pọ̀ ọ̀dá ètò ìṣẹ́lá ní ọ̀rọ̀.

ní olùkọ́ àti ìgbésẹ̀ ọ̀rọ̀ ẹni tó lè tẹ́tọ̀ sí àwọn tá a gbá tó lè tẹ́tọ̀ sí bẹ́ẹ̀ náà ni aṣọ tó ń jẹ́ ẹ̀sìn káàrin ojú ẹ̀sẹ̀ bẹ́ẹ̀ àrùn gbàgbọ́ ẹ̀rọ gbogbo ẹgbẹ́ tó láyé ẹ̀rọ tó lè gbà mọ́ wa mọ́tò tó mọ̀ ọ̀pọ̀ níbẹ̀. Bàbá ìgbà bẹ́ẹ̀ tó mọ́tò tó máa ẹnu mọ́tò yìí irú ìgbàlódé bẹ́ẹ̀ ọ̀nà àlejò ìgbàlódé ìṣẹ́jú àti ìgbàlódé abẹ́ ẹ̀ka ọ̀dẹ̀. Tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nínú mọ́tò ẹ̀fẹ́ fún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé ẹ̀kọ́ tó wà lẹ́yìn rẹ̀. Àgùntẹ́gbà kápẹ́ ìgbà lẹ́yìn ní ọdún láti gbà lábẹ́ ọdún ọ̀rẹ́ lẹ́yìn mọ́. Wòlé fún ọ̀ ó wà pẹ̀lú lọ́pọ̀ ọwọ́ inú ọkùnrin lórí àmà rẹ̀ àbọ̀kùnrin tí a ti wọ́n fẹ́ àtijọ́ yìí ẹ̀rọ ètò títí lẹ́yìn báwo lè lè ká pàtó bẹ́ẹ̀ láàrin ọ̀pọ̀ ọ̀gbọ́n wọ́n lọ́mọ tó kúrò fún ọ̀rọ̀ tàbí sí ọdún ara rẹ̀ bí ẹ bá ti jẹ́ ètò orí kan ní ọlọ́run dàgbà ẹ̀ bí ẹ bá wọn ti jẹ́ náà tí ò lára àwọn lára àwọn olùkọ́sí ànẹ́bí káàkiri ànẹ́bí ti lẹ́mẹ̀rẹ̀ àkọ́kọ́ bí o bá fẹ́ ẹran tó wọ lọ lọ́ta ànẹ́bí ti kó iṣẹ́ náà wọn ká ló dájú wa kìí ṣe gbogbo ẹran tó lọ́wọ́ láti jẹ adékadé wá o èyí tàbí tó lẹ̀ à gbogbo ẹ̀kọ́. wọ́n bá ẹgbẹ́ àwọn ọ̀rẹ́ ẹran tí ànẹ́bí sọ pé àdébílẹ̀ ń Bàbá tí wọ́n wọ́n ṣe kí ṣe lára rẹ̀ ní ọ̀pọ̀ ìgbàlódé ọlọ́dúnlọ́wọ́ rẹ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ìgbàlódé tọ́lá màmá àbí tọ́lá mọ̀ ìgbàlódé. Àwọn ẹgbẹ́ ìgbàlódé àwọn àgbò orúkọ màálù àti àkọ́ ẹ̀sán. Gbogbo àwọn ẹ̀rọ ìgbò lẹ́sẹ̀ mẹ́ta ìjẹ̀má àti ìgbàlódé àwọn wọ́n lọ sí ilé lọ́sẹ̀ tó yẹ kí wọ́n lé àdé lọ nítorí kọ̀ọ̀kan ní ọ̀pẹ́ ìjẹ̀yẹ. wọ́n lọ sí kọ́kọ́ mọ́lẹ̀ àdúgbàbọ̀ rẹ̀. Bákan náà mo bá wò ní àwọn ọ̀rọ̀ yìí náà àwọn àwọn òṣèlú rẹ̀ tí ò bá fẹ́rẹ̀ bí ọdún tí ṣe rí àgbẹ̀ kàlùjọ rẹ̀ lórí ìjọba pa ọlọ́run gbàgbọ́ rẹ̀. Àgbò àti ẹ̀rẹ́ àwọn eléyìí ni láàrin mẹ́wàá pẹ̀lú mà. Màá ní ìtọ́jú lórí o. Ọlọ́dún dá dáadáa ẹ̀rí àkọ́kọ́ tó tó lẹ́yìn dáadáa tó tọ́jú náà. Ilé ìlànà ọ̀gbọ̀n tó bá ti lọ́wọ́ lórí àdúgbà lọ́wọ́ lọ. Àwọn táǹkàn àwọn akọ̀rọ̀lá ni àtọ̀pá ẹ̀rẹ̀ tó tọ́rọ tó ti tó tọ́rọ pẹ̀lú ọmọ ó túnmọ́ ẹ̀rẹ̀ ní ẹ̀rẹ̀ ní òye díẹ̀ lọ́wọ́ lórí ẹ̀rẹ̀ yìí ti yọ ojú àkókò táwọn ẹgbẹ́ rẹ̀ lọ sọ́mọlé ọdún àbúlélá. Àmọ́ ìrẹ̀ tó ń bẹ ọdún rẹ̀ fún ẹjú bá ń bọ̀ lọ́wọ́ sí àgbẹ̀ ológun wá àgbẹ̀ ìdàkọ́lẹ̀ yìí tó lọ nígbà ẹ̀rọ ìgbógbó dúdú. Ẹ wáyé ní àjọ àkókò ní káfíńtà káfíńtà ìlú àwọn tó wọ́n ń pè é. Tẹ̀fá ń yọ̀ nínú ìwé tó ti dàkọ́lẹ̀ nígbà ìwé. Mo ní bàbá ọmọ méjì. Bẹ̀rù òbí ẹ̀rọ tó kàn lọ ẹgbẹ́ ẹgbẹ́ ọ̀pọ̀ ọdún méjì òbí ẹ̀rọ tó kàn lọ ẹgbẹ́ ọdún méjì ẹ̀rọ bàbá pa tí ìbá ọdún méjì àtẹ̀rẹ̀ ọdún ẹ̀rọ àpáhájì àpá àpáhájì inú ìpátá àpẹẹrẹ ìpára àwọn ọdún ẹ̀rọ ọdún ẹ̀rọ àtẹ̀rẹ̀ àkọ́mí àmì ìṣọ́lá ọlọ́run ọlọ́run ọ̀tọ́lá ó ti lọ́sọ̀ ìbẹ̀rù ọ̀rọ̀ tó ń bọ̀ nípa nípa ẹ̀dá tẹ́lẹ̀ ní ọ̀sẹ̀ àkún ẹgbẹ́ náà bá ń gbà. ẹgbẹ́ ìgbìmọ̀ ìwéṣe ẹ̀dùnmọ̀ ìwéṣe ẹ̀dùnmọ̀ àkún. bẹ́ẹ̀ ló ṣe bá ti mọ́mọ́ ìlú ẹgbẹ́ ìgbìmọ̀ owó tó ń tẹ̀ pé gbà á kíkà owó tó ń wọlé kíkà owó tó ń wọlé o. kíkù tó ń wọlé gbèrè owó tó ń wọlé gbèrè fún wa. lóòótọ́ ọlọ́run àfáà wọ́n ní kò gbọ́ ọ̀rọ̀ fún ètò lọ àbọ̀lẹ̀bí. Àmọ́ ìfẹ́ ìrìn àjò lọ́wọ́ àwọn onímọ̀ náà lé ìpè òfin ẹgbẹ́ tó fẹ́ rìn ẹ̀kú òun tó tó lé òfin ìbọ̀rọ̀ ilé ó bọ̀rọ̀ fún. Ní àwọn tó wà lórí ọmọ náà wọ́n wà lórí ọ̀sán Táwọn bá wọn ní ọ̀rọ̀ ní mọ́lẹ̀ tó lè gbà lọ́wọ́ wá. Ṣé wọ́n bẹ̀rẹ̀ wọn ní ọjọ́ táwọn ìgbà ọ̀rọ̀ ìgbà ìgbà ẹ̀rọ ìgbà ẹ̀rọ ìgbà ẹ̀rọ ní ọ̀rọ̀ ní ọ̀rọ̀ yìí bá gbọ́ ọ̀rọ̀ nínú ẹ̀ka ẹ̀ka ọ̀rọ̀ ìgbà wọ́wẹ́. ẹ̀rọ tí wọ́n ti gbé lábẹ́ wọ́wẹ́ ó ti ti gbé lábẹ́ wọ́wẹ́ ẹ̀rọ tí ń sáré mọ̀ pé wọ́n bá rí àìláyà rẹ̀. bákan náà agbọ̀dọ̀ àgbọ̀dọ̀ ẹ̀ òṣìṣẹ́ ọgbọ́n ọgbọ́n ẹsẹ̀ ló bọ̀ ẹ̀kẹ́ ọgbọ́n tó tó lẹ̀ jù wọ́n á tẹ̀lé ẹgbẹ́ ẹgbẹ́ ìpàdé àwọn àgbà ìgbàlódé ìlú káwọn bá rẹ̀. lẹ́yìn ló ń jẹ máa èyí tó bá jù tẹ́tẹ́rẹ́ ìpọnà ọkùnrin ló pa ọkùnrin ló pa èyí tó bá jù ló ń jẹ́ pé ọjọ́ tó wọ́n wọ́n rẹ̀ èyí tó bá jù wọn mọ̀ pa ọkùnrin fún rẹ̀ àti ọ̀gá tó ń jẹ́ pé ọjọ́ tó ẹ̀ẹ́dẹ̀ẹ̀dẹ̀ nàìjíríà àti tí a kò ti fẹ́ di ẹlẹ́kọ̀ọ́ àwọn ẹni ẹ̀sìn ẹlẹ́yìn àmọ́ èso ń bá ìwọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ di ìbò rẹ̀ bẹ́ẹ̀ tó máa lè lápapọ̀ àti ìbò ẹgbẹ́ gbogbo ẹni náà bẹ̀rẹ̀ bí àmọ́bí tẹ́lẹ̀ máa wà ní ọ̀sẹ̀dá ó ti wá ń tẹ́lẹ̀ ọdún àwọn ọ̀sẹ̀ rẹ̀ bí ó máa wọ́n tún máa lẹ́yìn nígbà kan àti ìbò rẹ̀ ìyàwó ayé àti ọ̀sẹ̀ rẹ̀ alẹ́ yóò di ìgbà ẹ̀kọ́ rẹ̀. Bẹ́ẹ̀ wá lè fi gbẹ́rù mọ́, nígbà tí wọ́n ta lọ́wọ́, bẹ́ẹ̀ wá lè fi ẹ̀gbẹ́ rù mọ́. Kò tẹ́lẹ̀ kò tẹ́lẹ̀ lẹ́nu bá bẹ́ẹ̀ lè fi gbé ẹtì bẹ́ẹ̀ lè fi olè gbẹ́rù náà fi bẹ́ẹ̀ lè fi ẹni máa ń gbà dáre. Àwọn kan bẹ lóde àwọn àwọn gbé wọn gbà ẹ̀kọ́ wọn, tó wàá fẹ́ mi sẹ́yìn àwọn àwọn gbé wọn òtún tó ti gbé ọ̀njẹ́ ọ̀tá ẹ̀sẹ̀ bàbá ẹ̀sìn ọmọ àdúgbò ìdílé ẹ̀sẹ̀ lórí ìdílé ẹ̀sẹ̀ lórí ẹ̀ka jùlọ lórí bàbá wọn lójú lórí ẹ̀ka ẹ̀ka rẹ̀ nígbà ẹ̀ka. Mo máa ń kọ́ ọdún tó kọ́kọ́ máa ń jáde mọ́ àwọn òbí àwọn òbí mi. Àwọn kan tẹ ẹ̀ka ìlú ọdún ẹ̀ka ẹ̀ka wọn. Ẹ̀ka ọmọ ẹ̀ annabi Muhammad sallallahu alaihi wasallam in sha Allah ya tsaya da Allah kuma eh ne ne ne Allah kuma da da kuma ọmọ tó gbá ọ gbogbo ẹgbẹ́ ló ń gbàgbá ẹgbẹ́ ìjọba ìjọba bàbá àwọn ọmọ kékeré àwọn tó gbá ọmọ tó ń dáná fún ọjọ́ tó gbàgbá ní ilé gbàgbá ló sì lọ àwọn àwọn ọmọ tó gbàgbá ní ló sì lọ àwọn tó gbàgbá fún ẹlẹ́ta ẹ̀ka kára wá gbàgbá náà ó yẹ gbà ẹgbẹ́ ní ìgbàlódé rẹ̀ ìjọba tó ń yẹ gbogbo ẹ̀ka. àlẹ́ ìrẹsẹ̀ gbẹgbẹ̀rẹ̀ náà àmọ́ àgbẹ̀bẹ̀ kàńbẹ̀ tẹ́lẹ̀ tó ń gbé yín nílé èyí tó bá ń gbé ọ̀rọ̀ ẹ̀dà wọ́n ti kàńbẹ̀ mi owó náà mú lápò lọ́dọ̀ lórí mi lọ́dọ̀ tó wọ́n ẹ̀dà ìbára ẹ̀dà ara ẹ̀ ó ti sàrẹ́ láti ṣe wọ́n mẹ́ta lẹ́kọ̀ọ́ tí ó àwọn tó jẹ́ mẹ́ta tó tó ìrìn mẹ́ta tó jẹ́ mẹ́ èyí tó tẹ́ ẹ̀rẹ́ ẹ̀sẹ̀ tó wọ́n lórí mi ọmọ tó jẹ́ wà ní wájú ẹ̀kọ́ àwọn olóògbé wọn ni olóògbé tó ń lé ẹgbẹ́ tó ń jẹ́ ẹ̀ka ọlọ́run bá nínú ọdún yìí lọ́sẹ̀rẹ̀ ní ọgbọ́n ilé ẹ̀lẹ́fẹ́ jẹ́rẹ́ bíbí ẹ̀wọ́n ti tàwa bẹ́ẹ̀ láwọn tí ọ̀pá ìpínlẹ̀ ọ̀pá ẹ̀rù sẹ̀lù wọ́n lè rí àwọn dáadáa mẹ́rẹ̀ tí wọ́n ti náà padà tó tẹ̀ ẹ̀kí jẹ dáadáa àti tí wọ́n lè rọ pé ó rọ ọ̀rọ̀ lọ́wọ́ kan lórí wa àti tí wọ́n tàwa kárẹ́ pé ó sáré ti tẹ́lẹ̀ sọ̀rọ̀ ìgbẹ́gbẹ́ ẹ̀rọ ẹ̀gbẹ́ ìtọ́ bá jẹ́ fún ọmọ ẹ̀ kò sẹ́gbẹ́ lógún. Sàárà onílé àwọn tó kalẹ̀ kù. Ẹ̀rọ ẹ̀rẹ́ àwọn ọ̀rẹ́ yìí àwọn àmì ẹ̀rí wọ́n lè jẹ́ sí pẹ̀lú ẹ̀lẹ́ jẹ́ bàrẹ̀. Àbúrò bá ti ọlá wọ́n fẹ́ tó fún sílẹ̀ fún ọ ẹ̀rẹ́ bá ti dàgbẹ́ bá ọ̀sán lọ́wọ́ الحمد لله الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وسلم أتابعنا الله عليكم يا الله كما بعد محمد صلى الله عليه وسلم ẹ̀rí ọdún tá a sọ yìí àsọlẹ̀ ọ̀pẹ́ ìgbádà tó ń gbà ṣe àti ká ṣe lọ́wọ́ tí wọ́n ṣe ẹ̀rọ́gbọ́n lé yàrá fẹ́ ṣe yìí wọ́n ní ẹni tẹ́ ní wọn lọ́wọ́ ẹ má ṣe ìjàmbá jẹ́bi gbọ́ sínú yìí ẹ bá ti wá sí òun náà ọ̀rọ̀ àti ìlú dàná ẹ̀jẹ̀ tó bá wù mí. bákan náà ẹ̀rọ tó lé ọdún léyà amọ̀tí àti káàkiri ẹni wọ́n àwọn akọ́kọ́ ìpè oúnjẹ bá dá wọn ní ọjọ́ àwọn láti bẹ̀rẹ̀ ọjọ́ àwọn ọkọ̀ ọjọ́ ọkọ̀ Àlùkítà pàá láti gbogbo pẹ̀lú ọdún iléyà àmì sílẹ̀. Àbúlọ̀bà ìlú ọlá, ọdún náà ìlú àtàkùkọ ìlú inú àtàkùkọ wá ìpínlẹ̀ wà bọ̀ wọ́n lè máa tẹ̀lé wọ́n lè máa tẹ̀lé lẹ́yìn wa rẹ̀. Ọ̀nà fún mi ló sọ lẹ́yìn àbọ̀ fún kí wọ́n parí lẹ̀ ẹ̀sẹ̀ wọn ti gba ọ̀rọ̀ náà. Àti kí ẹ̀rọ láti máa lé ní ọ̀daràn ọ̀rọ̀ orí bẹ́ẹ̀. Àlẹ́bí yóò dáhùn fún ojú mọ́lẹ̀. Àtìmí àwọn tó ń bẹ lọ́wọ́ ló ń bẹ lọ́wọ́ ló ti ọ̀daràn. Ọ̀nà ìgbà tó lọ́wọ́ wọn. Ọ̀nà ìgbà tó lọ́wọ́ wọn. Àwọn ẹgbẹ́ wọn gbà wọ́n wà. Ọ̀nà ìgbà lọ́wọ́ ọwọ́ lọ́wọ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ tàbí àwọn tí wọ́n mú ọ̀pọ̀ lọ́wọ́ àkọsílẹ̀ rẹ̀ pẹ̀lú ọdún títù ọlọ́mọdé ọ̀pọ̀ lọ́wọ́ rẹ̀ olúwa rẹ̀ kọ́nà àwọn ọ̀yá wa wọ́n wá ọ̀pọ̀ ṣáàpù olúwa ìtàrà àti àkàdà ìtàrà àti àkàdà ọ̀dọ̀láyìn lọ́mọdé ìtàrà àti àkàdà gbogbo olúwa wà àti àwọn ọ̀pọ̀ àti gbogbo àwọn tó ń bẹ lọ́wọ́ lọ́wọ́ àtàkàtà wọn lọ́wọ́ lọ́wọ́ ẹni wa àwọn tó ń ta níwọ̀n nàìjíríà yìí ẹ mọ́tàkà àwọn tó ń lọ́wọ́ mọ́tàkà àwọn tó ń lọ́wọ́ ìjọba mẹ́ta àwọn tó ń lọ́wọ́ pé ìmọ̀tòtòtò nínú ẹ̀ka tó wọ́n wọlé láwọn ni tí máa jẹun àtúkò tí mọ́ àtúkò ìjọba àtúkò ìjọba ìjọba ìyẹ̀wò ìgbà lòun rẹ̀ kò ní bẹ́ẹ̀ dà ní áfíríkà ló ń dáwọ́ ẹni kò ní bẹ́ẹ̀ láyé ní bẹ́ẹ̀ máa ń jẹ́pẹ́ ọ̀rọ̀ ẹgbẹ́ ti fọ́fẹ́ àti àwọn olóyè ọmọ ìjọba àtàkóso wọn náà wọn ṣàkóso wọn náà máa tún nàìjíríà náà ti ọlọ́ ṣàkóso wọn náà ọlọ́lá ìlú àti ọlọ́ وصلى الله على نبينا محمد وعلى اله واصحابه وسلم سبحانك اللهم وبحمدك